òun ni ọkọ òun bá pé sọ ọmọ pé àti gbọlidé báyìí ó ní yóò sì bọ́ sí pé wọ́n gbọlidé olójú ọdún tinú oṣù kẹjọ ní oṣù keje sí kẹjọ táwọn amófinlò bí ọ̀sẹ̀ mẹ́fà nílé so ti tẹ ọ ti yá dáa báwọn ọmọ wípé nígbà táwọn ọmọ ti gbọlidé báyìí nísìn níbo ni ọmọ á dúró sí ọmọ ẹ̀mọ́ òun gan fẹ́ kọ́ wá fara mọ́ òun ìyẹn girama jẹ́ ọlọ́mọ ló bí ọ̀sẹ̀ kan jẹ́ ọlọ́bọ̀n lo bí ọ̀sẹ̀ kan. dàgbà màmá tó bí mi sáyé. jẹ́ ọlọ́bọ̀n lo bí ọ̀sẹ̀ kan bàbá lọ́bọ̀n lo bí ọ̀sẹ̀ kan kó tẹ̀ fi fara mọ́ wọn torí ọkàn rẹ̀ máa ń fà wọ́n ní gbogbo ìgbà jẹ́ ọlọ́bọ̀n lo bí ọ̀sẹ̀ kan wọ́n ní o tún fi sinmi o tún fi sinmi ní ṣọ́ọ̀bù pé mọ̀ ń lọ mọ̀ mọ̀ ń lọ mọ̀ mọ̀ o tún fi sinmi àti pé ńgbà tó jẹ́ pé ó ń sùkúù gan kò ní sílẹ̀kùn inú ọ̀lídé la wà ó ti ẹ̀fọ̀sẹ̀ kan sinmi máa jí wẹ́mọ́ máa jí bá dáná máa jí ó máa lè fèsì ibi ọjà rẹ̀ ẹ wò ó ẹ jẹ́ àpolówó ń ta àgbẹ̀ Karimu ìwà akínṣọ jí àpíà wọ́n ṣẹ́jú sí mi. kí ló wá ṣẹlẹ̀ nígbà ọmọ rọ̀dọ̀ ìyá kí ló ṣẹlẹ̀ mi ń bọ̀ mọ̀rin kò ní o mi ń bọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Mamas, on a good one, you know. For your picking bright smile, make sure say them they brush every day with Colgate Maximum Cavity Protection because Colgate locks calcium in. Keeps cavities I'm ski, tell me after dinner time story how it used to chop life at you one bad parties. Chicken curry sauce, mom is the boss, you can never have enough of party to love. But these days, obviously, it's just concoction. Like we got smacked in the head and got concussion. No more daily treats, no more Sunday best. Is this what you eat? My God, why settle for less? It's night time, everybody gotta live it up. Maggie chickens in the kitchen, everybody season up. Mouth water, then lips smacking, finger licking. Didn't I tell you every meal tastes like mmm? Chicken spice up every meal. Don't of them taste the same. Cause Maggie chicken is making chicken great again. Just know one thing, just know I really, really love it. When you cook with Maggie chicken. Maggie chicken now comes in powder. With Maggie, cook the difference. ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àmúwá láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọtọ́ jújú ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè láfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé baálé mi nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. bẹ́ẹ̀ni o bàbá junior ọ̀rẹ́ mi náà sọ fún mi ó ní kò dáa kí obìnrin bímọ léraléra ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn ó sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí o bá ti wù wá. ìfètò sọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun yọ àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu. àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ ọwọ́ ìjọba Denmark tell me after dinner time, story how they used to chop life at yo and bad parties. Chicken curry sauce, my mom is the boss, you can never have enough of party to love. But these days, obviously it's just concoction, like we got smacked in the head and got concussion. No more daily treats, no more Sunday best. Is this what you eat? My God, why settle for less? It's night time, everybody gotta live it up. Maggie chickens in the kitchen, everybody season up. Mouth water, lips smacking, finger licking. Didn't I tell you every meal tastes like mmm? Chicken spice up every meal, don't let them taste the same same. Cause Maggie chicken is making chicken great again. Just know one thing. Just know I really, really love it. When you cook with Maggie chicken. Maggie chicken now comes in powder. With Maggie, cook the difference. Some people have that special phone number. Sometimes it's the first number you ever had. Or that number that rhymes with your birthday or the number that your first girlfriend, Titi, gifted you. Hmm. Now, imagine having that number taken away from you and giving to someone else, all because your line was inactive. Oh no. Oh my such painful stuff. But guess what? With Glow Always On, that won't happen because for just 500 naira, you stay connected to the Glow network even if your SIM is inactive. Now you can really rest easy and never worry about any of that because Glow Always On will keep your phone number for you. Just dial star 777 hash and select Always On to subscribe. ẹ̀yin ará lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. káàbọ̀ padà látọjú ọjà ètò ọmúlẹ́rọ ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn táíwò ọlásèkáyọ̀ ó tún wí o dórí ó dẹ́kọ̀ ó tún tó wí wí wọ́n sọ fún mi wípé ṣé kọ́mọláfẹ́ ọláìyá ṣé yóò ṣé yóò sì dìbà mí ẹ̀wọ́ ni ọkàjá àbálẹ̀ kọ́mọdé bá mi wọ́n sì dá sí ọlọ́run wọ́n bá tó bẹ̀ kọ́ mọ́kàjá àbálẹ̀ láàárọ̀ yìí ní ti sálọ kó tó dé bẹ́ẹ̀ ni. ẹ̀dí ẹni o tó bá rí orí ọmọ pé ọmọ dáadáa ni o ìyàwó rẹ o nígbà bàbá tó tún mọ tó ń ṣí mi mọ́kọ́ ọmọ láfẹ́ ọ̀la ìyà ojú ẹ̀ wò kò wò kò. okay ibi aroko tìsílà fàbọ̀ sí nígbà téèrùn ọba ti bu yàn lẹ́sẹ̀ jẹ́ tí ò so mọ́ yàn lẹ́sẹ̀ lójú ọ̀nà téèrùn ò gbójú ọ̀nà ìjà lọ ò gbójú ọ̀nà a sì dúpẹ́ alọ́rẹ̀ẹ́ polówó ọjà ní ọlọ́run ọba ò jẹ́ kíjà ló gbójú ọ̀nà àwa wà ń bí ẹ̀yin wà ń bẹ̀ yín ẹ ṣeun ṣeun. ibi mo bọ́rọ̀ arábìnrin yẹn dé ni wípé ó ní lọkọ̀ òun bọ́ ṣàṣọ bẹ́ẹ̀ fún nǹkan mọ́ lọ bá girama ìyẹn ìyá kọlu ọ̀sẹ̀ kan tó kọ́mọ́dà bí gbà pé bọ́bá jẹ́ ìyá àwọn ni sóhun oníjọ́ mọ́ lọ bá wọn lu ọ̀sẹ̀ kan bó tiẹ̀ jẹ́ pé ìyá àwọn ò kò sọ̀rọ̀ ẹ̀ rí. ọ̀rọ̀ àjọ. ó sì rí bíi pé mélòó gan làwọn tò kalẹ̀ tó wọn máa pọ̀ mọ́ lọ lo wíkẹ́ndì níbì kan. ó lóyún òun bá tó kò burú kò burú ẹjẹ ẹjẹ lọ sẹ́yìn gbé lọ ni àbẹ́ ló pé mọ̀wọ́rì àlejò lọ ó ní sì máa sọ ọmọ bíi méjì à ń bá gbọmọ lọ́dọ̀ màmá nínú ìyá yìí dùn ó ṣàdúrà. ó ní bó ṣe di mọ́kínù ọ̀sẹ̀ kan lọ ọ̀sẹ̀ kejì lọ ó lóun ò lè sọ pé báyà ẹ lọ́ọ́ lọ gbọ́mọ wíkẹ́ndì ọmọ òun ọ̀sán kankan pé ah wọn mọ tí ó wí nígbà tó yọ gbẹnu lọ́sẹ̀ kejì ló ń pè ah ṣé ẹ tiẹ̀ ṣé ẹ wá ń pọ̀ ọmọ yín ṣé ẹ wá ń pe girama ṣé wọ́n tiẹ̀ ṣé wọ́n wá ń bá yín gbé fóònù fọ́mọ yín ó lòun wí bẹ́ẹ̀ ó ló pe àkílódé ah, bóun bá pé nǹkan ṣébi tó wà sọ́dọ̀ àjòjì ni ọ̀sẹ̀ kẹta lọ ah, lẹ́sìn ní inú ọlídé ó yẹ ọmọ ìyọ́ lọ àwọn yòókù oníṣọ́ọ̀bù wa wọn náà mọ́ lọ àwọn onílẹ́sìn nìkan wá ń kó àwọn ọmọ Eh, ọlọ́pẹ́ ah, ṣe kí ni ìwé mélòó nírú ẹ̀ ń kà tí ó tí ó fi mọ̀ ṣe lẹ́sìn àṣefẹ́ ẹ̀kú ọ̀làǹtí ọrùn bọ̀dá orí kẹ́rẹ́kẹ́rẹ́ ọmọ wọlé sùkúù ó kú bí ọ̀sẹ̀ kan táwọn ọmọ wọlé pé yóò láwa lọ gbé ọmọ yín ó ní kọ̀ dáhùn ọmọ wọlé ṣé èmi wa ṣé ń wa lọ gbé ọmọ yín ṣé ń wá lọ gbé sábà ń pe màmá pé wọ́n ti wọlé ó ló pé kí ni problem yẹn ibi tó wà yẹn kò lè lọ skul bẹ́ẹ̀ ni ó ní ẹ má jẹ́ ń tàn yín ọba dùsọ inú ẹ̀ kú àrùn mọ́ra bí eré bí eré ọ̀rọ̀ àjọsọ. ọ̀sẹ̀ kejì lẹ́yìn ìgbà tí a ń wọlé ó ń rò pé ṣìfẹ́ kọ́ ọmọ faramọ́mọ́ mẹ́ẹ̀ sí ni. orí fóònù náà lọkọ ọ̀hún ti pe mọ̀mọ́ pé ṣe skul yẹn ṣe ti rí ṣe ti bá orí sùkúù ṣe ti yàpá ti yanjú sùkúù rẹ. bó o lánàá. ó ní bọ́mọ ọ̀hún àkọ́bí fóun àtọkọ ọ̀hún táwọn òjòbí kankan ti tẹ́lẹ̀ ó ṣe dọmọ ọ̀dọ̀ mọ̀mọ́ rè o. ó ní tó ń ṣe wúwúwú rẹ tó tó ń ṣàwọn láyé ẹ̀dùn ọkàn tó ló pé ah, àbáwọn bíyàn ni o bàbá bí tiwa ó lóun gba kádàrá òun gba kámú pé bó ṣe fẹ́ nu. ó ní oyún ẹlẹ́ẹ̀kejì wá dúró tó ṣe ọdún karùn-ún tóun ti bí àkọ́bí ó nítorí ọmọ kejì yẹn jọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí àkọ́bí yẹn ló pọ̀ mọ́ ogún ọdún kó mọ̀wulẹ̀ ṣàlàyé kan lọ rárá rárá àti rárá bí ẹ̀ náà ṣe pọ́ ọmọ ọdún mẹ́ta ó ní wọ́n ti ẹ̀ ṣènáwó nílé ọkọ ọ̀hún làwọn jọ lọ àti ọkọ ọ̀hún àtòun àtọmọ. ó ní bó ṣe di wípé fúnra ara ọmọ ló lòun ò lọ mọ́ pé òun ò dúró tẹ̀gbọ́n òun bó ṣe jẹ́ ntọ́ṣẹlẹ̀ láàrin yẹn kò yé òun ó lòdì méjì lọ́hùn-ún ó ní ìrònú tún ta léhùn pé ẹ wá gbà wọn ṣé wọn máa bá yàkọ̀ bímọ tọ́ ni ẹ wá gbà wọn ó ní àwọn tó bí ẹlẹ́ẹ̀kẹta olórí ẹlẹ́ẹ̀kẹta yìí tí ọkọ ọ̀hún tó ti wá ń dáṣà bẹ́ẹ̀ ló ń ti wá di ẹni tí ó wèrè yóò múra rẹ̀ òun ti á gbọ́n òun ọ̀fọ́mọ òun lẹ́ ń ṣẹ́jú kan nígbà làwọn lọ kí mọ̀mọ́ òun ìdá lóhùn kódà bí wọ́n bá ṣènáwó nílé wọn òun èlò àbùrọ̀ lọ làbùrọ̀ kókó ọmọ ó tún di mẹ́ta sọ́hùn kí wọ́n á ló dé irú ayé wo lòun wá ó lóun sì àrí wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ ọmọ tàkọ́kọ́ parí primary six bó wa ni yóò ṣe wọlé ìwé girama wọ́n ti ju ọmọ sẹ́nu kọ́ṣẹ́ ọmọ kejì náà wọ́n ti ń béèrè ṣẹ́wó ní òkọ́ òun ọ̀kàwé àkàdánidán kan primary six ló ń kà náà ni bàbá wọn kà ìwé sì wu òun òun ọ̀rẹ́ ni tọ́ òun ni ṣé òun ò tún wá nílé tọ́ ọmọ pẹ̀lú ìwọ̀n bá ń ṣẹ́ tó òun ṣe ìrònú yìí mú òun pé òun ò ní yọ̀ǹda ẹlẹ́ẹ̀kẹta yìí ó ní ìjà ajẹ́ wá mọ̀ pé ọmọ ẹlẹ́kẹta tóun ò yọ̀ǹda báyìí báyìí ọmọ yẹn pé ọmọ ọdún mẹ́wàá o ó nínú ilé ọ̀rọ̀ gbọ́ ó nínú ilé òrójú inú ilé òtòrò ọmọ méjì ìtàn gan ti ń bẹ lọ́dọ̀ ìyá kù wọn ò mọ níyàá tóun bá pọ́kàn wọn ń fa àwọn tóun bá pé kóun ọ lọ bí ìpàlejò wa kí wọn. wọ́n yọ̀mọ́ ń wo ṣùgbọ́n wọn yọ̀mọ́ níyọ̀mọ́ tòbí pé ìyá àwọn rèé kò sì sínú wípé wọ́n jẹ́ wọ́n wá sílé tọ̀dọ̀ tàwọn ní ẹsẹ̀ kan pé tí ẹ lọ ẹ lọ bẹ àwọn òbí yín wò rárá o àkọ́kọ́ ti di pé wọ́n fi ẹnu ṣẹ́ kódà wọ́n ṣe fírídọ́ọ̀mù fún un gbogbo ẹkún ló ń lọ níjọ fírídọ́ọ̀mù pé ọmọ tòun ọmọ tó yọ ọ́ kàwé ìkejì náà bẹ́ẹ̀ ó ní òun wá wá yín mọ̀kẹ́ta ìpèsè ntọ́ba gbà láà fún. ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí i. ó ní kò sí ojúṣe mọ́ lọ́dọ̀ arákùnrin yẹn sínú ilé ọ̀rọ̀ kan ni mo fẹ́. ọmọ tẹ̀kẹta tí mi lọ́wọ́ ọ̀hún bùkátà rẹ̀ kò tiẹ̀ kàn án ó lóun ò sì wo bẹ̀. bóun kí inú ilé kò ní í dáhùn bóun dáná oúnjẹ nínú ilé kò ní í jẹ kò sí tó ń ṣe nínú ilé tó ń máa ṣe ó ló fúngun mọ́hún nínú ilé àtòun àtọmọ kẹta yìí ó ní bí ìgbà pé bí ìgbà pé àwọn kọ́ náà jọ ríra àwọn péra àwọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé kọ́. a ò gbọ́dọ̀ mọ̀rọ̀ òbí wẹ́tayá ìní sọ ẹlẹ́sìn ibi tí ẹlẹ́sìn ti ń jẹ́ bóyá ẹlẹ́sìn ìgbàgbọ́ ni àbẹ̀lẹ́sìn Islam àbẹ̀lẹ́sìn àbáláyé. a ò gbọ́dọ̀ òbí wẹ́. ìbọn bá rí bá àwọn á pé ta ló ti bá yín dá sí i ìgbésẹ̀ wo lẹ ti gbé wọn làwọn tọ́jọ́ àwọn ọ̀rẹ́ ọkọ ọ̀hún òun ọ̀jẹ̀dùn wọn ọ̀nà tí ó sòótọ́ ń sòótọ́ pé ah, kí wọ́n ní kí ni pírọ́blẹ́mù lágbájá first born second born lọ́dọ̀ ọmọ mẹ́ẹ̀ wọ́n release ọmọ eléyìí o ó ní àwọn tó sì jẹ́ pé wọ́n mọ̀ fẹjọ́ ṣègbè wípé ẹ but ṣé ìyá yẹn náà kọ́ ló tọ́ ọkọ rẹ ni release ọmọ kí ni ọbọ̀ bá fẹ́ kí ni olóyè tòrò àti bí ọ̀rẹ́ wa ntí ẹ̀ ń wí kò bá etí ìhun ṣọgbà. ìṣòro òbí ẹni ò lè kọ́ ni. ó ní kí wàá ní kó òun ṣe inú ilé òrojú ọ̀dẹ̀ òráyè ọmọ méjì tàkọ́kọ́ òun ò ní access sí wọn ìkan tó sì jẹ́ kẹta ìhòòhùn wa yẹn mọ̀ pé sẹ́ ntọ́ bá gbà láàfún ọlọ́kọ̀ ń wá pé ń jókòó wípé ní ilé yàtà ṣe lọ yìí pé wò ó mọ̀ wulẹ̀ fẹjọ́ mi sun ẹnìkan kan mọ́ tó o bá tún fi ẹjọ́ mi táwọn èèyàn bá tún pè mí pé kìnnìkan kìnnìkan kìnnìkan kìnnìkan ọ̀run alẹ́ ẹjọ́ náà ò lè sùn lábẹ́ òrùlé ó ní òun tiẹ̀ òun ti mọ alẹ́ bẹ́ẹ̀ mọ́ òun tiẹ̀ wàá fèsì ìjọ kan pé ṣé lé nílé tá a jọ kọ́ ṣé létà àjọkọ́ ṣé létà jẹ́ pé bàbá tọwọ́ bí bàbá mú bírò tá a mú wè tá a bá bẹ̀rẹ̀ sí ní jọ sí ìkángbè kan pọ̀n ló ti lé ń bọ́ ta. báyà mọ̀ wá lé ayé wá báyà rẹ̀ bímọ ni ọ̀sán olórí ẹ̀ làwọn wà o àǹtí ọrùn kí ni kóun ó ṣe gbọ̀dọ̀ orí kí ni kóun ó ṣe ọmọ ọdún mẹ́wàá tó sì ti di pé ní tiẹ̀ báyìí ní ìsìn ó ti wà ní ilé ẹ̀wẹ̀ ìwé girama kékeré báyìí. agbọ́mọdé ní abẹ́sẹ̀ palẹ̀ lọ́kọ̀jọ́ ọmọ gbẹnuléyè tí ó fi ṣèdánwò oníwèé mẹ́wàá ṣé ìwọ̀n àtún á pé ilé ayé wo lòun wá wá inú ilé sì gbòòrò. wẹ́mi dání abẹ́sẹ̀ palẹ̀ lọ́kọ̀jọ́. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ̀ kí ni kárábìnrin yìí ó ṣe ọlọ́run fi ọmọ mẹ́ta jíǹkì wọn wọ́n ṣègbéyàwó ní yíya two thousand àkọ́bí pọ́mọ ogún ọdún báyìí èkejì pọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìkẹta pọ́mọ ọdún mẹ́wàá àmọ́ tàkọ́bí àti kejì ọkọ ti wọ́n àwọn ọmọ méjèèjì láti ọmọ ọdún mẹ́ta lọ́ọ̀dọ̀ ìyá rẹ̀ tó wá takú pé hmm, látọ̀dún látọ̀dún láti ọmọ pé ọmọ ẹlẹ́kẹta náà tó pọ̀ ọmọ ọdún mẹ́ta ló tún ti wọ̀ ọmọyàwó ẹ̀ lọ́wọ́ pé sẹ́ ọ̀dọ̀ ìyá àwọn ní tó ń lọ ọ̀dọ̀ ibi táwọn yòókù ẹ̀ wà ní ọ̀lọ́ dúró sí lóun ti wá ní sẹ́ kò sí ń tọ́jọ́ ayé wo ló ń wá ayé wo ń wọ gan wá ó nínú ilé arójú o ọ̀dẹ̀ òtòrò látọdún keje sísìn yìí ó sì jọ pọ̀ mọ̀ ń ti pé ọdún mẹ́wàá ti ṣẹlẹ̀ ẹ̀kẹta kí ni kóun ó ṣe ọ̀yá o ẹ̀yin zero eight zero three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine ẹ̀ ló táwọn à ń bẹ̀ hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ màá o ojú máa yọ o ojú mọ̀ ló máa mọ gbogbo wa o àmì o yes ní ọ̀gbẹ́ni táyé láti ìlú ìkẹlẹ. ẹ dá sí sá. sọ obìnrin yẹn ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó pọ̀ gan-an ni. yes sir. ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó gba sùúrù tó bá fẹ́ kí ilé ẹ̀ dànù. kọ́yọ̀ǹda ọmọ kẹta mi. mi ní kó yọ̀ǹda ìdẹ̀ kó má yọ̀ǹda. ẹ̀ẹ́n ní tí ọba fẹ́ kílẹ̀ ẹ̀ dàrú kí ni kò ṣe. Mm sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló máa ṣe ṣe ń gbọ́ mi mi ní kó yọ̀ǹda ìjẹ́ ní kó má yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ sùúrù òun ló máa ṣe ṣe ń gbọ́ mi wá. ọ̀dà kò burú ẹ ṣe sàn àdúgbò sàn. international brothers ẹ gbà mí. ẹ káàárọ̀ o. àbójúmọ́ òjòjì arífẹsẹ̀ ló máa. ọ̀ya o bàbá fresh ọ̀rọ̀ rẹ o. ìbá ní kí òpin ẹ̀kọ́kọ́ kò ṣe sùúrù olórí ẹbí àwọn ọkọ ẹ kó lọ bá wọn kó ṣàlàyé ọ̀rọ̀ fún torí ọ̀rọ̀ yìí ó dì díẹ̀ o bẹ́ẹ̀ ni ó ní agbára kó má fojú lásán wo ẹni tó jẹ́ lórí ẹbí ọkọ kó lọ ṣàlàyé fún wọn pé ọmọ kìíní ìyá gbà sọ́dọ̀ ìkejì wọn gbà sọ́dọ̀ ẹ̀kẹta gíláàsì ń fẹ́ sùn òun láti gbà sọ́dọ̀ ló fẹ́ gba àwọn kalẹ̀ o tí a fi ń ṣe ilé òun gbọ́ rí o. ọ̀dà kò burú ẹ ṣe. hello. Hey, hello. Fresh FM lẹ́wà yìí one zero five point nine hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ó kọ yín o ẹyin rédíò yẹn sílẹ̀. àdìyàmọ̀ lórúkọ tèmi. àdìyàmọ̀ ẹyin rédíò yẹn sílẹ̀. àdìyàmọ̀ láti sunday. ok àgbọ̀n yẹn lọ sí lẹ́gbẹ̀ẹ́ tí mo wà ní. ọ̀dà. sẹ́rí èdè mi lè fún ọlọ́bìn arábìnrin yẹn ní mọ̀ràn ní wípé

hello. ẹ káàárọ̀ o. ẹ ká ojúbọ o. yèyé múlẹ́rọ wọlé dé o. ètò rẹ̀ ẹ káàárọ̀ ẹ kó ètò. àrùbámi akẹ́pàdé ọ̀rọ̀ obìnrin yẹn báwọn èèyàn sọ hmm. ó gba sùúrù tó pọ̀ gan-an ó gba hmm. sùúrù hmm. ṣóbìnrin yìí ò ni. mo béèrè lọ́wọ́ ẹ̀ ó lóun níyà bàbá ti. lọ bí agbáre. ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ abiyamọ méjì ìyá títí ẹ̀ gangan yẹ kó dìde ìyá títí ẹ̀ gangan ó yẹ kó gbéra ńlẹ̀ kó dìde. ṣé wọn wá ní sọ fún ìyá ìyàwó pé ṣé ọmọ ẹ̀gbọ́n ọmọ wa ni ẹ mọ̀ pé. àbáṣọ ọmọ ọ̀rọ̀ gbọmọ wá ṣe rí ibi tọ́rọ̀ dé dúró yìí hmm. nǹkan méjì ló lè ṣe inú kóhùn gangan kó mú ọmọ kẹta kó kúkú kú ẹrù ẹ̀ kó kú ní ìyá nígbà tó yẹ pé ọ̀dọ̀ yín làwọn ọmọ wà hmm. kákùkù jọmọ gbé papọ̀ torí èmi kò yé èmi ó tọ́jú kó mọ̀ nǹkan tó ń fi àwọn ọmọ ẹ̀ ṣe. wípé kọ́ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó sì mọ ọmọ kẹta wọ́n lọ kó tìyà. kó mú ọmọ kẹta kó kúkú lọ kó tìyà pẹ̀lú tí ò pinni nínú ilé gan. kó rí nǹkan tí wọ́n fi àwọn ọmọ ẹ̀ ṣe kó dẹ̀ méṣọ kó kún fún àdúrà tó pọ̀ kó dẹ̀ ní sùúrù kó pọ̀ kó dẹ̀ pe ìyá ẹ̀ kó hmm. sọ fún ìyá nǹkan tó ń pass through mo hmm. rò pé ìyá ẹ̀ náà mọ ọgbọ́n àgbà tó máa fi bá ìyá ọkọ sọ̀rọ̀ hmm. láì ní sí wàhálà ṣùgbọ́n bí tèmi tó bá yẹ pé mi ò èmi lọ bá ìyá yẹn màmú ọmọ lẹ́ẹ̀kẹta ilé kúkú ti ń gbóná kò sí fi níbẹ̀ àkúkú kú ẹrù mi màmú méjì mẹ́ta mọ́mì àkúkú gbé mi náà sọ́dọ̀ kí n tiẹ̀ rí nǹkan tó ń fi àwọn ọmọ mi ń ṣe torí wọn kò ṣeé fagídí lọ kó kò gbọ́mọ wá bẹ̀ tí ọ̀rọ̀ ẹ ti gba sùúrù tó pọ̀ ó tẹ̀ gbúdọ̀ mọ bí àwọn ọmọ ẹ ṣe ń lì ìfúrísì tó ṣe ń gba àwọn ọmọ ẹ kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà hmm. torí ogun tó wà nílẹ̀ ogun èmi ni mo ní nǹkan mi ni ṣùgbọ́n gbúdọ̀ sún ṣòkòtò ẹ̀ kó dẹ̀ bá màmá ẹ̀ sọ̀rọ̀ kó jẹ́ kí màmá ẹ̀ mọ tó ń ṣẹlẹ̀ kó mọ bó ṣe fẹ́ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ hmm. tó ní akin ìgbésẹ̀ tó ní akin tó tó bá sọ fún màmá ẹ̀ hmm. màmá ẹ̀ lè wọ olórí ẹbí nínú títí ilé wọn bó ṣe máa get in pẹ̀lú màmá ọkọ wọ́n lè jọ gbégbèsè yẹn ṣùgbọ́n èmi ò ní pé kó fọmọ ẹlẹ́ẹ̀kẹta lẹ̀ láìsí pé òun náà lọ kó tì wọ́n kó má fọmọ ẹlẹ́ẹ̀kẹta lẹ̀ o ní tó bá fi máa fi ọmọ ẹlẹ́ẹ̀kẹta lẹ̀ kó náà kúkú lọ ọbẹ̀ kó lọ mọ nǹkan tí wọ́n fi àwọn ọmọ ẹ̀. kí màmá fẹ́ àkàgbàlejò gbogbo wọn papọ̀. wọ́n kú gbàlejò gbogbo wọn kó sábà kan gan kó jákú mọ kó lọ́dọ̀ mọ̀mọ́ kó máa tọ́jú gbogbo wa kí màmá kúkú gba gbogbo wa sílé kí ìsinmi kúkú lè wà kí wọ́n á kú fún àdúrà àti sùúrù pé báwo lèèyàn ṣe gbọmọ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ sọ sí kòtòpò mi tó fẹ́ sọ sí òwò mi ọyà ń létè o torí kọ́tẹ́ mi wò nìyẹn wọ́n fẹ́ sọ sí òwò mi tó ìmọ̀ràn ti tèmi nìyẹn o kó fún màmá ẹ̀ gbọ́ kó dẹ̀ make sure pé nǹkan tó bá fi máa fọmọ ẹlẹ́ẹ̀kẹta lẹ̀ òun náà rẹ́jì láti kó lọ bẹ̀ kó dẹ̀ kó fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti sùúrù òbí kan tàdúrà ò lè ṣe ìgbà díẹ̀ nìyá ní àrókùrò hmm. ṣùgbọ́n kó gbàdúrà dáadáa àti sùúrù kó fi kún ìmọ̀ràn ti tèmi nìyẹn o ẹ ṣe àdúpẹ́ o èyí múlẹ́rù hello. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ àkó ojúmọ́ fresh fm rèé òmúléró lè tó. yes ma ẹ kú ètò. ètò rí ọkọ yín. orúkọ mi ni malam rufai láti ìlú ìrókò. yes sir ẹ dá sí i. àríwòye tèmi ni pé lálàkọ̀kọ́ mm. arákùnrin yẹn àìsàn ìyín ọ̀rọ̀ ni kò sí láàrin òun àti ìyàwó rẹ̀ mm-hmm. ó kó ti ṣàlàyé fún ìyàwó rẹ̀ pé nǹkan báyìí báyìí báyìí la fẹ́ fi òun ní àti ìyá mi ti jíròrò àsìkò ẹgbẹ́ gbèsè tí kò yóò fi rí ìyọ̀ǹda ìyá tiẹ̀ nítorí pé kò fẹ́ kọsẹ̀ látara ìyá rẹ̀ ó dàbí ẹni pé. ẹ̀sà ẹ̀sà imam ṣé pé kán tó bẹ̀rẹ̀ ṣé pé ńgbà tí ń fẹ́ra wọn ni yóò ti sọ ni tẹ̀ ń sọ ni àbí báwo. rárá rárá nígbà tí wọ́n ti jọ ń rò pẹ̀lú ìyá tiẹ̀ yẹn ọkọ wípé wọ́n fẹ́ kọ́ ọmọ wá sí ọ̀dọ̀ wọn ó yẹ kó báyàwó rẹ̀ náà sọ. ok wípé à ìyá mi ń bá mi sọ nípa ọmọ o dáadáa bá ti bímọ ká máa gbé wa kó máa bá wa wò ó. sọtẹ ọlọ́run o mo ní sẹ yọ wá bí pé sọtẹ ọlọ́run o àbí bò ó. àfọ̀tẹ ọlọ́run àbí ọ̀tẹ ọlọ́run wọn jọ sọ láàrin ara wọn tí ó fi lè tí ọba tẹ ọlọ́run wọn wọ náà bí ó ti tù ú tí ó fi lè pé àyà mi ni ìfẹ́ kọsẹ̀ látara rẹ̀ ni o o ti mọ nǹkan tí ọlọ́run sọ nípa pé káwọn máa kọ ọ̀rọ̀ fún àwọn òbí wa ah. tó bá ti àtìyẹ náà lọ́ba pàrọwà fún mi àti nǹkan báyìí èmi náà màá mi nígbèsè ti máa gbé náà pé ìyá mi ìyá rẹ ni mm. ìyá tiẹ̀ náà ìyá tèmi náà ni wọ́n ti jọ sọ láàrin ara wọn àmọ́ àìsàn rẹ̀ ń yọrọ̀ lọ́fà tí ń gba fagidi wọ̀nyí fagidi ṣe kò fagidi ṣe ó yẹ kó tì í. ẹ sà ìmáàmù ṣáyín rò pé tí ṣáyín rò pé ọkùnrin tí yọ wá múnú ilé gbòòrò ọdún keje rẹ̀ tó ti múnú ilé gbòòrò ìgbà tí ọmọ ẹlẹ́ẹ̀kẹta ìpé ọdún mẹ́ta tó tún nà sí obìnrin yẹn tóbìnrin yẹn ò gbà ni ló ti di pé inú ilé ti gbòòrò látọdún méje sẹ́yìn ṣáyín wá rò pọ́kùnrin tó jẹ́ kí inú ilé ó gbòòrò bẹ́yẹn ṣáyín rò pé yóò fún obìnrin láàyè àti sọpọ́ tẹ́milọ́rùn kọ̀ tẹ́milọ́rùn látilẹ̀ Eh, ṣe wá ibẹ̀ lèmi náà ti dá lẹ́bi pé kò yẹ kó jẹ́ alágídí ọkùnrin kò yẹ kó jẹ́ alágídí ọkùnrin ọ̀dà kò ti jẹ́ alágídí ọkùnrin ó sì fẹ́ ọ̀fẹ́ kọ́ obìnrin máa rorò kúrò ní nítorí pé kí ni ìyá àwọn méjèèjì náà ni àwọn méjèèjì ṣùgbọ́n sì ni obìnrin yóò ṣe ni o tí ó bá fẹ́ ọkọ rẹ̀ torí pé obìnrin tèmi kan ni pé ọkùnrin ọkọ̀ ṣebí àwọn ìyá náà ló bí bàbá tí ó bá tí ìyá bàbá tàbí bàbá ìyàwó tá a lè rí ọkùnrin ọkọ. òkè ń tàn sọ ni pé kò sí big deal pé kí ìyá kọkọ mọ ọmọ wọn ọmọ mọ wọn lára kò sí big deal pé kọkọ àtìyàwó wà kólóbó. láti lọ máa wo àwọn. ọ̀dà àṣà máàmù àti mọ ntẹ́yìn náà lè ṣe bẹ́yìn díẹ̀. hello ẹ̀yin rédíò yẹn sílẹ̀ ẹ̀jọ̀ ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀. ètò orí orúkọ yín bulẹ̀ ti ń dá sí. orúkọ mi ni mr abiodunṣọlá láti ìlú Spain. láti ìlú Spain. bẹ́ẹ̀ ni ma. yes sir. ìfẹ́ àti ètùtù ní wa láàárọ̀ yìí ojú ìfọ́ mi lọ́gbọ́n mi. Mm-hmm. lójú ẹni kókó tó lè tètè ìbéèrè kan mà. o òkú màmá ọkọ yẹn ọmọ mélòó ló bí. ó ní ọmọ ìyá arábìnrin yẹn ní ọmọ mẹ́rin ó ní ọkùnrin mẹ́ta obìnrin kan sí ni. ìyá ọkọ ìyá ọkọ. ó náà ni mò ń sọ ìyá ọkọ bí ọmọ mẹ́rin ọkùnrin mẹ́ta náà àwọn ọkùnrin mẹ́ta yẹn ni ọkọ arábìnrin yìí wà obìnrin lóṣù kẹrin. àkóbá yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi wọ́n kọ́ síbi wípé bóyá ìyá ọkùnrin kan yẹn ni ìyá ọkùnrin ni. a sì tún béèrè a tún béèrè pé ṣé àwọn ọmọ àwọn ọmọ yòókù àwọn ọmọ àwọn tí wọ́n jí ọmọ ọmọ míì náà pé ṣé wọ́n bẹ́ẹ̀ náà ni ó rí arábìnrin yẹn ní rárá. kò yẹ kó rí bẹ́ẹ̀ náà advice mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọ síwájú. yes sir. wọ́n pe family meeting kó pè ìdílé tí a rẹ̀ ní ìyàwó yẹn tó pè ìdílé ìyàwó rẹ̀ ìdílé rẹ̀ àti ìdílé ọkọ yẹn kó pè wọ́n papọ̀ ìfọ̀ wọn kì í ṣe báyìí wọn ìbọn wọn bí apẹ̀tẹ̀ ìjọ ọmọ kan ìbọn ọmọ kan yẹn náà wọ́n máa ní afẹ́ ìgbé wa máa lójú sí wọn lẹ́kọ̀ọ̀kan wọ́n máa wá sílé màmá ẹ̀ máa gbẹ̀yìn ìgbóná yẹn kó a máa wá síbẹ̀ lẹ́kọ̀ọ̀kan gbogbo ìmísọ́ gbogbo àbí àyà ìdáyà ìfíṣàn ìdílé ní ìdáhùn tó kọ́ṣọ́ ìdá àwọn bọ́ọ̀dù á jẹ́ pé wọ́n yẹ èyí ò lágbára láti ran ọmọ ẹ̀ lọ sí iléèwé ní ìfíṣàn yìí lákọ́ṣe tàbí kọ́ fún máa sọ wípé òun òun ò lọ sáyà sí ẹ̀kún ní nowadays àwọn ọmọ ń kàwé tí wọ́n bọ́ bá máa kọ́ṣẹ́ jù àwọn ọmọ kì í kàwé. yes. now eh, eh, àdáàtì tí àǹtí wa kan ń wá ó gbà wípé ó lè lọ kó lọ hmm. sí kó dùdú wúmà yẹn tó kó lọ sí ilé màmá bẹ́ẹ̀ mm. tó bá kó lọ sí ilé màmá mm. ṣé láyé òní gbéyàwó mi wọlé <laughs> torí wọ́n ní tóbìrì ìbára ni ní ìgbà ìgbà ìgbà àgbàlagbà máa ó aláàjọ òní wọbẹ kó má kí yẹn má lọ bí ìmọ̀ yẹn ní opportunity láti gbéyàwó mi wọlé because mo ṣe ìwé kò sí ìtọ́ ẹ mọ́ nínú ilé yẹn. látọdún méje nìfẹ́ ti sọnù ìfẹ́ inú àárín wọn ti travel out ó disappear ó disappear. mọ̀mọ́ ṣùgbọ́n kó pè pàdé family. láti gbéyàwó mi. ok but but kó pè family meeting. níṣe ìkó pè family meeting wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe orú yẹn so àbájáde ni mo wá nílẹ̀ family meeting yẹn náà gbogbo wa àlè gbọ̀ síbí kan náà nà á máa ń pè gbọ́n ni bóyá àwọn ọmọ bóyá tó ń ṣe ò dáa tó ah. wọn á jẹ́ káàmì lọ́tún lóṣù wọn á jẹ́ kó mọ̀ nígbà wọn ò kì í ṣe bí ilé ìwé ọmọ kẹta ìdí ó dà ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ sà alright sà ẹ ṣe sà alright sà ẹ ṣe àdúpẹ́ sà ẹ má bá wa bọ̀ ẹ ah, sà hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà orúkọ tèmi ní káàdì láti ìgbé àti ìjọba ọ̀tá ṣáìdì o. yes sir mo lérò lè ẹ dá sí. èyí tí mo fẹ́ rí sọ nínú ẹ̀ ni pé kí ọlọ́run kó ṣàánú wa. àmín o. sọ obìnrin ẹ̀rọ máa bá sọ̀rọ̀ èyí tó kó ṣe ọ̀pọ̀lọpọ̀ jù. yes nítorí pé tàbá ni kó lọ kó lọ sí ọ̀dọ̀ àwọn ìyá ọkọ ẹ̀ lọ́wọ́ mm. because nígbà míì ó fi ẹ̀mí lọ kó má bàa ti ara ìbínú yẹn kó a lọ gbé àìsàn tó yẹ kó gbèlú mm. kó a lọ gbèlú because ìyá ọkọ ẹ ní kó mm. tó lè ṣorúkọ bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ ọba ti ní pílánì tó kọ́ náà ti jọ nílà ìrara wọn mm. tí wọ́n jẹ́ kí ìyàwó kó mọ orúkọ tó ń ṣẹlẹ̀ níbi ìdẹ̀yẹn tó nǹkan tí ìyàwó máa ṣe ni pé tó bá mọ̀ pé òun sì ní ìyá kó pe ìyá kí ìyá lọ bá ìyá kọ pé kí ni nǹkan tó ń because obìnrin yẹn sọ wípé tó o bá lọ síbẹ̀ àwọn ọmọ òun tó ń kí bóyá ìyá ọkọ̀ọ̀kan sọ fún ọmọ ẹni pé ìyá ti kú kí hmm. wọ́n ṣe kí ìyá ẹni kí ìyá tó hmm. inú ìyá yẹ kó pè ìyá ẹ̀ kí ìyá ẹ̀ kó lọ kó lọ bá ìyá ọkọ ẹ̀ kọjọ́ kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ kó má sọ wípé ó máa dá lọ kó má jẹ́ sọ wípé ó máa kó o lé o máa tún lọ gbé pẹ̀lú ìyá ọkọ kó má bàa àkọ́bọ̀ kó wọ́n kọ́bọ̀ kó làkàtà ẹ̀ àyàtúkọ̀ ẹ̀ ó wá mo gbé lọ́dọ̀ wa hmm. láti fi mọ nǹkan tí pílánì tá à ń pílánì lórí àwọn ọmọ yẹn because ó lè jẹ́ pé láti ara àwọn ọmọ yẹn kọ́ fẹ́ gbé àìsàn lé ìyá wọn tó ah. kí ọlọ́gbọ́n ṣàdùn àkóró ṣe sùúrù kó lọ bá ìyá ẹ orúkọ tèmi káàdì láti bí adé ìjẹ̀bú ọ̀tà ṣáìdì. ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe àdúpẹ́ sà. mo lérò ìkànnì fresh one zero five point nine rẹ ilé orin challenge nílùú ìbàdàn hello hello àtẹ̀jíṣẹ́ ń wọlé pòròrò pòròrò. ojú ọ̀rọ̀ tẹ̀rín. hello hello. ó dà. yàrá hello hello ẹ káàárọ̀ o. rabi o rabi adekunle lórúkọ mi. láti. láti ilé iṣẹ́ o. olómi àgíríkì olómi ìdájọ́. ọ̀ya kí ni kí arábìnrin yìí ó ṣe o. nǹkan àkọ́tí mi kọ́ fẹ́ sọ ni pé kí gbogbo àwa abiyamọ mọ gbàdúrà yìí pé kọ́lọ́mọjọmọ wọ sí iléyà. àmín àmín àmín. láti mọ̀ sí jàrà. àmín àmín àmín. ìyá ọmọbìnrin yẹn ni sábẹ́ ìyá ìyá ìyàwó àbí ọkọ. ìyá ìyàwó ni èsì abiyamọ. lọ́nà wo sàn. kọ́lá júlẹ̀ tàlùbọ́ ti kó wọ̀. Hmm. ní àsìkò tá a wà bó lè ní ó ṣe bí ọmọ tí ó lọ fún arúgbó wò ẹ̀ tó wá ní ràn yẹn léèwé hmm. ìka gidi ni hmm. wọ́n dẹ̀ fi spiritual power ni wọ́n fi ń bá ọmọbìnrin yẹn jà. ẹ ẹ ẹ sà lágbọ́n ti pé ẹ fẹ̀sùn kàn yá ìyàwó pé kì í ṣàbíamọ kí ló yẹ kó ṣe sà. láti day one ọmọ àkọ́kọ́ nìkan ọmọ ẹlẹ́ẹ̀kejì ló ti yẹ kó náà dìde tó náà nígbà tí wọ́n sọ pé ṣéyàwó gbọ́mọ wá sọ́kọ nìkan bí. yorùbá ń sọ pé sọ́bìnrin gbọ́mọ wá lé ọkọ rẹ̀ sọ́kọ nìkan lọ́dọ̀ wọn bí. Mm. ìjọba lè dá sọ́rọ̀ àwọn èèyàn mm. ìyá ọmọbìnrin yẹn kó dìde òun ló lajú wọ̀. nígbà tó wà láyé tó wà láàyè á dìde sọmọ ẹ̀ náà ọmọ yẹn ní ìdìran lọ́wọ́ ẹ̀. àmọ̀páwa Yorùbá àmọ̀ yìí tíkẹ́tíkẹ́ <clears throat> ńṣe ni ó di pé ìyá rẹ̀ ní ìyá ni ní bá gbọ̀ ìyá rẹ̀ ní. ìjọba ló ní gbogbo wa hmm. ìjọba lè dá sí ìjọba ló ní gbogbo wa gbogbo hmm. wa bí àkóso ìjọba láwa. láwa. tó kíyà rè é dìde ìyá mi ìsàbíàmọ́ ah. ó ti wòran jù báà lè yóò ṣe bímọ lásìkò tọmọ ò lọ secondary school bí ọba tiẹ̀ ní lọ higher institution. wọ́n ti báyé ọmọ yẹn wọ́n ti báyé àwọn ọmọ yẹn jẹ́ astega ah, for life ọlọ́run ṣàforí jẹ̀ fún mi ọlọ́run fún ayé àwọn ọmọ yẹn ṣe hmm, lásìkò tá a wà wọ́n fẹ́ sọ ọmọ yẹn dẹrú ni ayé lè fọwọ́ aago sẹ́yìn ni wọn ò lè pa kádà dáadáa. ọlọ́mọ sọ àwọn ọmọ yẹn dẹrú ní gbèsè ayé wọn. wọ́n má gbà láti fi ọmọ yẹn kẹta yẹn lẹ̀ number one. kí ìyá rẹ̀ ọ̀dẹ́ dìde bí wọ́n ṣe ní kí wọ́n pe family meeting both left and right kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ọmọbìnrin yẹn gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kíákíá. ẹ ṣeun bàbá wa ń lè ṣeun ẹ bá ní kí gbogbo ẹbí àmín. Mhm. àtẹ̀jíṣẹ́ ń wọlé pòròrò pòròrò ó jẹ́ tójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ní ah, ìyá o ọ̀yá ẹ̀jẹ̀ ń ẹ̀jẹ̀ ń gbọ́ yín ká tó ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa yìí náà ká má dà wọ́n lága mò ń gbọ́ yín mà sà. hello hello hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ yes yeah ìyá oh, ọ̀ṣọ́ ló ń sọ̀rọ̀ mrs ọ̀ṣọ́ ló ń sọ̀rọ̀. ìyá ọ̀ṣọ́ láti. láti us láti oh. maryland us. all right all right mo ń gbọ́ yín mọ̀ ìyá ọ̀ṣọ́. ṣe rí ojú tèmi máa fi wò ó tún máa yàtọ̀ sí tàwọn èèyàn díẹ̀. ẹ jẹ́ àgbọ̀n yín. ṣe rí a ní sùúrù sùúrù ó ti ní sùúrù ọmọ kìíní ọmọ kejì mm. let's look at this spiritually. Okay. how come tó jẹ́ pé tí àwọn ọmọ bá ti pé ọdún mẹ́ta mẹ́ta náà gba ọmọ lọ́wọ́ ẹ̀ ah, oh. that's one question right there mm -hmm. we're looking at it spiritually right now okay the second one is how come tó jẹ́ pé ọdún márùn márùn ló ń bí àwọn ọmọ tẹ̀léra ṣẹ́rí ah, kínní is more than what we think but at the same time màá wá agree pẹ̀lú nǹkan tí eh, ìyá múlẹ́rọ̀ sọ. ìyá yorùbá mi akẹ́pàdé. pé is bẹ́ẹ̀ ni ìsídà kí obìnrin yìí kó ṣe nǹkan tí wọ́n sọ yẹn kó kókó kó lọ sí ibẹ̀. pé kí màmá ọ̀fẹ́ kan gbàlejò lódìdí. bẹ́ẹ̀ ni kó mú ọmọ kẹta lọ kó má kàn sọ ayé àwọn ọmọ èdè rádaràda. Hmm. how on earth ni èèyàn máa wà tí ó máa bí ọmọ kìíní ọmọ kejì tí kankan ò ní lọ sí school lára wọn. it doesn't matter bóyá àwọn wà educated or not educated ní life tá a wà yìí in this life tá a wà yìí ní generation tá a wà yìí ẹ ṣe jàre ní generation tá a wà yìí ẹni tó kàwé wọn kò tí ì ríbi báwọn kan tó sọ pé ẹni tí ò kàwé so right there the spiritual eye tí mo ní ká fi wò ó nìyẹn. Mm. báwo nìyẹn ṣe máa ní kíkọ́ bọ̀ tó ṣe kẹta kẹta ènìyàn ń wọ́n mọ́ ó ṣe jẹ́ pé a difference of five years distance of five years ló tún wà láàrin oh. bẹ́ẹ̀ ni ṣẹ́rí ẹ jẹ́ ká wò ó ní another angle ìrìn ṣẹ́rí all along gbogbo wa as a christian ah mi dà mí lórí kàkà o ṣẹ́rí we look at it sometimes wípé ah ẹ sùúrù sùúrù kò sí nǹkan tí sùúrù kì í ṣe lóòótọ́ mm. sùúrù máa ń ṣe nǹkan but ẹ máa imagine lé ọdún mélòó síra nìyẹn ó ti ní sùúrù yẹn and we still telling this lady hello. yes ma ẹ wà ń bẹ mo ń gbọ́ yín ìyá <laughs> ọ̀sán. we still telling this lady to continue the sùúrù ṣé ó máa ó máa gbé sùúrù yẹn títí tó máa fi dé ìbòjì ni. ah she needs to make a move right, right now. okay spiritually and uh, whatever she needs to make a move. Hmm. òun ni mo ṣe sọ pé mo agree pẹ̀lú nǹkan tí woman yẹn sọ pé ìsígbà bẹ́ẹ̀ ni kó mú ọmọ kẹta kó lọ síbẹ̀ kó dẹ̀ kó fún àdúrà torí kò sí nǹkan tí àdúrà ò lè ṣe lóòótọ́ kó wá kó máa gbé bẹ̀ kó lè jẹ́ káyé àwọn ọmọ ẹ̀ kó ní ìtumọ̀ láyé. torí kò look like pé àwọn fẹ́ káyé àwọn ọmọ yẹn lè túmọ̀ and ẹ̀ dẹ̀ mọ nǹkan tí ọkọ mọ nǹkan kan tí ọkọ mọ nǹkan kan tí ìyá ẹ̀ mọ̀ ṣùgbọ́n tíyàwó ọmọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tíyàwó ọmọ tó ṣókòkò sí so that is why tó ní láti gbé ìgbésẹ̀ kí ayé àwọn ọmọ ẹ̀ kó má di rádaràda tó bá da tiẹ̀ ló máa jẹ́ hmm. tí ò bá da àbí tí ò bá da á jẹ́ tiẹ̀ bó tó bá da ti bàbá ló máa jẹ́ hmm. òun ló bí àwọn ọmọ ẹ̀ inú ẹ̀ ló fi bí àwọn ọmọ ẹ̀ kó wá lọ kó gbé ìgbésẹ̀ yẹn hmm. nǹkan tó bá máa dà kó fún ní nǹkan tó bá máa nǹkan tó bá ti máa gbà náà ni kó fún tọ́ ò dà bẹ́ẹ̀ ni yóò sọ ọ́ mo dúpẹ́ àmì ẹ̀ṣẹ̀ àdúpẹ́ mà ẹ̀pẹ̀lẹ́ mà yẹ̀sì mà. Hello, doctor. àpíyà hello. Hello, doctor. ẹ máa kó ẹ o. ẹ káàárọ̀ o ẹ kú ètò. ètò orúkọ yín o. ọláfàtì alákàgbé mi. ọ̀dà oyè ẹ̀dá sí mo fẹ́ ka àtẹ̀jíṣẹ́ ẹ dákun. dókítà sẹ́rí tí obìnrin yẹn bá wà pé fẹ́ nísìnyí. mo fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ lọ́nà wo. tó bá wà pé fẹ́ nísìnyí torí sẹ́rí ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan ẹni ọkọ ẹ̀ nìkan ni wọ́n bí. bẹ́ẹ̀ ni ọkùnrin mẹ́ta ni ìyá bí obìnrin kan. ó yẹ kẹ́ mọ̀ pé ìkan kan wà láàrin ìyá yẹn àtọwọ́ rẹ̀ ni. bí obìnrin bá mọ̀ pé òun àfẹ́ dágbé tí ò fẹ́ mọ́ dágbé ṣé nígbà tí ẹ nígbà tí ẹ bóbìnrin yẹn sọ̀rọ̀ dọ́tọ̀ ṣé ẹ rí rí pé obìnrin yẹn ó lè fọkọ ẹ̀ lẹ̀. Ah, mi ò wá ṣe wá mọ ẹni tó lè fọkọ lẹ̀ àtẹni tí ò lè fọkọ lẹ̀. ẹ ẹ tó tí obìnrin yẹn bá mọ̀ pé tóbìnrin yẹn bá mọ̀ pé òun fẹ́ kó kó gba kámú bó ṣe yẹn tiẹ̀ tó bá tí wọ́n mọ̀ fẹ́ kó yọ kó òun kó mọ̀ kó mọ̀ máa sowọ́pọ̀ ọláfáàtì alátagbèrè. ọ̀dà kò burú ẹjẹ́ àtẹ̀ka àwọn àtẹ̀jíṣẹ́ o èyí arábìnrin Rasheedat Adéríbigbé láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ìlú Ìwó làwọn wà olódò ọba ọmọ àtẹnigbọrẹ wọ́n ní ń o àwọn ọ̀fọwọ́sí kí arábìnrin yẹn ó fi ọmọ ẹlẹ́kẹta lẹ̀ wọ́n ní torí ọmọ ńlá ṣe ń jìyà. àtẹ̀jíṣẹ́ Mr Lawal Adéọ̀sán láti Àpáta ńbàdàn wọ́n ìpè nonsense gbáà ni tọ̀. àtẹ̀jíṣẹ́ yìí wá láti eh, ìjẹ̀bú waterside wọ́n pé alihaji rahim alimẹ̀ṣọ́ wọ́n pé àwọn ò fọwọ́ sí irú ìwà rádaràda bẹ́ẹ̀ o pé kí ló dé tí ọmọkùnrin yẹn ya àbímọ wò. aláfíbọ̀ ni wọ́n fi ṣe. gbẹ̀ǹlẹ́ ọláìdé lójú kan ìbánidọ́rẹ̀ẹ́ facebook. ìbò ló wà ojú rẹ̀. wọ́n ní arákùnrin ọmọ nǹkan tó ń ṣe wọ́n ní kò tiẹ̀ mọ nǹkan tó ń ṣe rárá. ó sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi á níyànjú. Akínlolú Akíndélé wọ́n ní ìwà rádaràda ni arákùnrin yẹn wù. Michael Adéwùmí wọ́n ní Ọlọ́run ò ní jẹ́ kí n gba kámú o. ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ bínú ó ní kí ló dé táwọn èèyàn gan ṣe ń sọ̀rọ̀ báyìí náà ó ní ah oh Abíọ́dún Babs wọ́n ní wọ́n kàn kidnap ọmọ lọ́wọ́ yẹn ni wọ́n ní ah wọ́n ní kí ni gbogbo orú wọ́nran wọ̀nran yẹn pé. òkun ayé ìjà oorun sókun mi ò gbọ́dọ̀ fojú. Ọlákúnlé Ọláwálé wọ́n ló yẹ kí àwọn ọmọ yẹn kí wọ́n lọ sí school nítorí ẹni tí. Uh, ẹni tó tọ́ wọn gan-an wọ́n ní ọlọ́run ah, mi ò rí níta ẹ̀kọ́ yìí kà dáadáa Facebook ló wà. ọ̀rọ̀ mi dùn. àtẹ̀jíṣẹ́ orí fóònù ẹ̀jẹ̀ ń tó kà yẹn náà. ọlọ́run bàbá. arábìnrin adébísí adé abégúndé láti olúńlọ́yọ̀ ń bàdàn wọ́n pé ìwà rádaràda gbáà ni tó bá ti ń di pé èèyàn ń bímọ ohun ọ̀sọ́dọ̀ òbí. mi ò gbọ́dọ̀ fojú sunkún. ẹni ọlọ́mọ láti ṣáṣá ọjọ́ nílùú ìbàdàn wọ́n pé kí arábìnrin yẹn kó ṣe bí yèyé múlẹ́rọ ṣe wí láti Jámánì kó kó ọmọ kó ọmọ kẹta ó sì lọ rèé ṣe wọ̀ lọ́dọ̀ ìyá wọ́n ní bóyá ìyá ò mọ̀ lọ́rùn. òní Ebenezer ní Facebook wọ́n ní kárábìnrin yẹn ó mú ọmọ kan tó kù yẹn kó mú lọ́dọ̀ ya tiẹ̀ gangan bí méjì ṣe wà lọ́dọ̀ ìyá kọ kíkan náà wà lọ́dọ̀ ìyá tiẹ̀ kó jẹ́ two over one. èmi lọ́wọ́ ẹ o. Jamiu Abiodun àwọn ní all is well ọ̀rọ̀ pèsè jẹ́. àwọn ọmọ mi lọ́wọ́ ẹ o. àtẹ̀jíṣẹ́ ń wọlé àǹtí fún mi láti Glasgow. ẹ wà tí ń gbìyànjú ẹ wọlé ni. gbẹ̀ngà balógun o ti ń gbìyànjú ẹ wọlé. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o a kò jùmọ̀ o. ah bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe òṣèré bẹ́ẹ̀. bẹ́ẹ̀ balógun ni. mo ti mọ mo ti ṣe dákọ mo ṣe dákọ rẹ tẹ́lẹ̀. mo tẹ̀lé ẹ ti bú mi bú mi bú mi tẹ́lẹ̀ náà ní ah. ìbùkún ní sọ̀rọ̀. èbúbò ah, wa ni alábíàmọ èbè balógun ti dákẹ́ ó ti ó ń wò kò ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ṣe tẹ̀lé àtọ̀rẹ́ mo ní balógun olúgbẹ̀ngà àtọ̀rẹ́ ni ó pàdé. <laughs> olófòfó ó bá dijọ́ mẹ́jọ ó bá mọ́ tó ẹyin ọ̀rọ̀ orí àìsàn lè rẹ̀ ń jẹjọ́. kí ni ọkọ máa máa fọ́ fún yàwó yàwó sí ó ní mo fọ́. ṣé Mandela tó ló ń fọ́ fún jòmí. ó ṣe máa fọ́ ó kí ló dé tó ń fọ́ àbí àgàn fọ́ fún jọ tí ọba sọ̀rọ̀ ni kò wí òkè ni mo gbọ́ lábẹ́nu ó ní mo fọ́. ó dáa <laughs> ẹ pẹ̀lẹ́ ilé ń kọ́ ọ. ṣe àlàáfíà ni a kó ètò ọlọ́run adúró ti gbogbo wa. ètò rẹ o. bí àdúrà tí bàbá yẹn ṣe lẹ́ẹ̀kan ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ owó ṣí léyà. àmín. àwa náà ọlọ́run ní já ṣègbè ọlọ́run ní já ṣèrè. àmín. torí yámúlérò wọn ti sọ̀rọ̀ ìdí ọkọ kàn yàtọ̀ bẹ́ẹ̀ tí mi bá sọ ni pé bí ọkùnrin eh, àtẹ̀jíṣẹ́ tẹ kà nísìn kó náà mú ọmọ kan tó kù yẹn kó lọ fún ìyá tiẹ̀ débò eh. náà níyà tí ò bá wá ní bẹ́ẹ̀ kó mú ọmọ kan tó kù méjì ó wà lọdọ ìyá ọkọ kẹyọkan náà wà lọdọ ìyá bá dúró bá dúró dáńfó gedegbe. bẹ́ẹ̀ tó bá yẹ pé ọkùnrin yẹn kò kò kájú òṣùwọ̀n láti tọ́jú ọmọ nítorí èmi ò rò pé tọkùnrin bá kájú òṣùwọ̀n láti tọ́jú ọmọ ẹ̀ hmm. ó yẹ kó mọ̀ pé there is a joy téèyàn wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ hmm dèjì gbọ́ èkó lọ́bi iṣẹ́ kó kó kanlẹ̀kùn kọ́mọ wá pàdé ẹ̀ lójú mm, ọ̀nà mm, mm. báwo ló ń ṣe wá ń ṣe tiẹ̀ tó ń lọ́bi iṣẹ́ tó ń dé tí òrẹ́ ni pàdé ẹ̀ lójú ọ̀nà tí òrẹ́ ni sọ pé dádì you are ìkẹta ìkẹta tó tún yá máa pàdé ẹ̀ lójú ọ̀nà ó ló tún yá ń bi táwọn méjì wà. ó tún lo ètò tó máa múnú wọn dùn nínú ilé ó tún ní ó yá níbi tó ń lọ so definitely èmi ò rò pọ́kùn yẹn gan tó ó tó bí ká máa kó fún ìyá wa lórí mo rántí ìgbà tá a wà lóko wa láyé àtijọ́ tádìyẹ tádìyẹ bá ti yé tó bá ti tó wọn á yẹ kọmọ kó lẹ́yìn ẹ kó tó lè lọ bí mi ah. kí ni tó wá jáde ẹ̀yìn àbò jágùntàn tó máa bímọ tó máa kọ́ ọmọ kó lẹ́yìn ẹ̀ ah. ìkà ìkà èèyàn ìkà ó ní ọkùnrin yẹn lẹ́nu obìnrin yẹn gan fúnra ara náà kọ́ńkọ́ má bínú wọ́n ti tutù jù ah. wọ́n ti tutù jù látọdún mélòó wọ́n ti tu jù ẹ má jẹ́ kí n bú wọn pé bóyá wọ́n wọ́n ti tutù jù. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. wọ́n ti tutù jù kí náà ń wò ti dọjọ́ òní kí náà ń mm. wò dé ní wà ń ọmọ kọ̀ọ̀kan gan-an ti pé twenty years. ó ti pé. ẹ kí náà kí náà ń wò ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́sọ́dọ̀ ọmọ mọ̀ bẹ́ẹ̀ni láyé tá a wà yìí ṣé wọn wo wọn wo stéètì tí bàbá lẹ́wù tí bàbá tiẹ̀ ọkọ̀ tó gan fẹ́ kó wà ní. bóyá mọ̀mọ́ wò pé kò yẹ káwọn bóyá mọ̀mọ́ wò pé kò yẹ kí àwọn ọmọ kàwé ju bàbá wọn lọ. bàbá wọn ẹ gbogbo òbí burúkú ló máa gbàdúrà fún ọmọ tòun kó má da ju òun lọ. àbí ṣe bí àdúrà táǹgbà ni kọ́ mọ wá kó jù á lọ ń gbogbo ọ̀nà. bẹ́ẹ̀ni láì mọ iye ọ̀nà mm. mm. ó mú ọmọ kan tó kù kó lọ fún mọ̀mọ́ ẹ̀ so tó bá wá dìjà ńgbà náà káwá tí wọn kàn wá tòlẹ̀ kàn wá pè ẹbí lé lórí pé ah, mo bímọ mẹ́ta méjì wà lọ́dọ̀ ìyá tiẹ̀ jẹ́kẹ́ ọ̀kan náà wà lọ́dọ̀ ìyá tèmi. ọ̀dà kò burú. ọlọ́run àwọn pẹ̀lú wa ọlọ́run àbáwọn àtòlé wọn. àmì o àrí amúlùdùn káàfàtà fún gbogbo Jámánì. ẹ bá ń sọ fún mosque tra ipá lọ́wọ́ parí ìjà wa o. hello. ìyàmúlérò. ẹ mà káàárọ̀. ètò ètò. ètò rẹ o. ọgbẹ́ a máa wà pẹ̀lú yín. àmì o. ọmọkùnrin yẹn káàrọ̀. mi ì tí ì morúkọ yín sà orúkọ mi ni ọ̀gbẹ́ni kẹ́hìndé ọdẹ́sọ láti ẹgbẹ́dá olúwo. máa yan mm. ìka ẹ̀dá báwo ni a ti sọ ìyàwó ẹ̀ di àgùntàn tó ń bímọ ah. ẹran a máa sọ pé wọ́n ń fọmọ lọ́sìn ẹ̀ nǹkan tí mo tún rò ni pé ó ní àṣírí kan láàrin máa yan àti màmú òtítọ́ ìtọ́jú àpò náà tóbìnrin yẹn wà tó wà mọ solution gẹ́gẹ́ bí n táwọn mẹ́ta balógun olúgbẹngà ń sọ kó náà ò mú ẹyọ kan tó sẹkù tó mú lọ sọ́dọ̀ màmá ah. nǹkan tó wà máa ṣe ní tán bá tó ti ṣe nìkan bímọ kó náà tó gbé lọ màmá ah, ìgbà yẹn ni kan kan jọ síbẹ̀ yẹn kan jọ kan jọ wà ń dúró kan wà jọ máa wojú ara wọn nínú ilé tó ah. kúrò ó dẹ̀ mọ iṣẹ́ pé ọmọ tó wà lọ́dọ̀ màmá yẹn fún wọn ní good education mm. kò yẹ kó lọ sílé yìí mm. àṣìbẹ̀ tó wà ní tó ń fẹ́ máa lọ fún màmá àti èèyàn yẹn obìnrin mm. kó lè sọ pé òun mọ́nítọ̀ wọn wọn lọ sílé yìí ọbẹ̀ òun ṣe tó. ṣùgbọ́n tó bá ti attempt àti mọ́mọ́ lọ sọ́dọ̀ yẹ́ ẹ̀ tínú ilé bá tún gbòòrò sí i kọ́ wa pe gbogbo ẹbí àbí. ego bẹ́ẹ̀ ìgbà yẹn wà ní gbogbo ẹbí odò nígbà tí wọ́n ṣe tiẹ̀ bá ṣe ìka ìka ṣe bí ìwòsàn tó ti wojú tó wọ́n dà sí ọkọbìnrin yẹn ó ní sùúrù kó dẹ̀ ṣe bí àṣeṣọ yẹn ọlọ́run amúlé rẹ̀ dúró. àmín àmín àmín ẹ ṣeun o. àǹtí tọ́lọ̀rọ̀ náà ń kúkú ń gbọ́ wa. mo dúró lé. wọ́n ti gbàgbé pààlè gbóhùn àwọn sórí afẹ́fẹ́ wọ́n ń pè wọ́n ń pè mm, ẹ abẹ́ aṣọ ni gbogbo ọ̀rọ̀ yìí jẹ́ mọ́ màdàm ẹ mo máa tó fẹsẹ̀. ẹ mọ̀ ṣeun o ó gba afitì ẹ gbọ́tẹni ẹlẹ́ni ẹ mọ̀ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ẹ farajìn láti mọ̀ bomirin ọgbà ọlọ́gbà ẹ mọ̀ ṣe wọ́n já ọgbà tiwa náà kọ̀mọ̀mọ̀ ní wólulẹ̀ o omi ọ̀mọ̀ ní wọ́n o ọgbà tiwa náà ọmọ dàgbà yọ ọmọ gbèrú ni o ọmọ ní dasálẹ̀ o ẹ mọ̀ ṣeun ṣeun ọ̀rọ̀ rẹ o arábìnrin tọrọ kan ẹ̀yin náà ń gbọ́ wa mo mọ̀ torí mò ń rí flashing yín ọkọ̀ wájú sí yín báyẹn ta ọkọ̀ yín sí yẹn ta ọkọ̀ yín nìkan tẹ́rù ara yín pa amúnú gbogbo ọgbọ́n àwọn àgbààgbà yẹn tó pọ̀ mọ́ra wọn ẹ má wàá sunkún mọ́ ẹkún ọ̀tọ̀kọ̀ràn kankan ọlọ́run ọba yóò fi yín mọ̀nà orí ọba afinimọ̀nà lọ́lọ́run ẹlẹ́sìn islam á ní ìdìnnà sẹ̀dáńtà lẹ́sítà kì í mọ̀ ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ o. ló fi yín mọ̀nà. ẹlẹ́sìn ìgbàgbọ́ náà sì wípé. ayé mi dọ̀wọ́ rẹ o ló gbé. ọ̀nà òtítọ́ àti iyì kọba òkè kọ́mọ̀mọ́ wa wọ́n ń bẹ̀. ayé ẹ̀yin náà mọ̀ dèntí bá ń ṣe yín bí aṣọ ẹ̀yin náà lè ní nta ẹ̀ fẹ́ gbé sí orí àtọrùn létí wọ́n lọ ṣe wá ojútùú sí tẹ́ni yìí tí sì ti wá sí tàwọn àtẹ̀yìnwá tí ó tún mọ̀ wá sí tàwọn tí ń bọ̀ lọ́nà ní ọ̀wá ojútùú sí tìyín náà adárùnmọ́ra làrùn pa zero nine zero lẹ́ẹ̀ fi pè mí one seventy six five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five ojú òpó tèmi nìyẹn ọrùn lórí ètò múlẹ́rọ́ ibi táyà ti bá ọkọ mi sọ̀rọ̀ orí wáyéèdì lùmọ̀ọ́ká pírẹsẹ́ńtà òun náà ní zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight. ọjọ́ ajé aago méjì sí mẹ́rin ìrọ̀lẹ́ la fi ń gbàlejò ẹni ọba fẹ́ rí wa ọjọ́rú Wednesday méjì àbọ̀ ọ̀sán sí mẹ́rin la fi ń gbàlejò ẹni ọba fẹ́ rí wa ẹ sì ti pè wá lẹ̀ o torí a máa ń gúrùpù àwọn èèyàn ni as in a máa ń ti ń schedule ẹ̀ èèyàn mẹ́ta lẹ́nu èèyàn mẹ́rin lọ́la ní kóòtù àṣepani táwọn èèyàn bá wọn àròjọ́ rojọ́ àwọn iṣẹ́ tá a yàn wá ni iṣẹ́ òríran wá ni ọ̀rọ̀ yìí ò lè sú wa ọ̀rọ̀ gbogbo wa gbọ́dọ̀ sú ọlọ́run kò sì ní sú láéláé. ó ó tó dijọ́ mẹ́jọ o ẹ̀yin tá a jọ ṣé lónìí adúpẹ́ o ìwà akẹ́sọ̀ jẹ́ àpíà ò ṣeun òkun ayé ìjà oorun. Táíwò Ọláṣekáyọ̀ ṣe. gbọ́dọ̀ fojú. títí ìjọ mẹ́jọ tá àmọ̀ tuntun wá lórí ètò múlẹ́rọ́ lórúkọ orí àtọrùn. Dr. Olútáyọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀. ìjọ mẹ́jọ ẹ gbádùn orí àjọpàdé lágbára Ọlọ́run. lókùú di láago méje lórí ìròyìn àjá àbálẹ̀ káfíńrẹ́ pàdé ó ẹ̀ ṣeun gangan. ekwu you ayé kò jọmọ́ sí mi kò ní ìkíni so Fresh FM nìbàdàn la wà. ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero hero hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé Ski used to tell me after dinner time story how they used to chop life at you on bad parties. Chicken curry sauce, mom is the boss. You can never have enough of party love, but these days all we see is just concoction. Like we got smacked in the head and got concussion. No more daily treats, no more Sunday best. Is this what you eat? My God, why settle for less? It's night time, everybody gotta live it up. Maggie chickens in the kitchen, everybody season up. Mouth water, then lips smacking, finger licking. Didn't I tell you every meal tastes like mmm? Chicken spice up every meal. Don't let them taste the same. Cause Maggie chicken is making chicken great again. Just know one thing, just know I really, really love it. When you cook with Maggie chicken. Maggie chicken now comes in powder. With Maggie, cook the difference. hello báyọ̀ ojú ọ̀nà márosẹ̀ yẹn ni mo wà báyìí níbẹ̀ lọkọ̀ mi dẹnu kọlẹ̀ sí kódà mi ò ní. dákun ọ lówó pé tó tó láti tẹ̀síwájú pẹ̀lú pé yìí. rárá o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. kí ni ìdí. Ah, pípé ṣe pàtàkì gan-an ni. mo bá ti rìsáàjì ń gbà náà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò sí níbi tí mo ti lè rìsáàjì báyìí. ọ̀sẹ̀ kúkú yáwó ìpè lẹ́ǹkan. ẹ yáwó ìpè kẹ̀ báwo. pẹ̀lú no borrow me credit o lè yáwó gbé kó o sì san padà lẹ́yìn náà bẹ́ẹ̀ ló rọrùn ìwọ sá ti pè star three two one ash kó sì jẹ́ láṣẹ bẹ́ẹ̀. lóòótọ́ ó ti lọ wà jù. lóun dúró ti ni nígbà tó jà jù lọ ẹ̀hẹ́n báyọ̀ bí mo ṣe ń sọ lọ ọkọ̀ mi dẹnu kọlẹ̀ níbí. sọ̀rọ̀ báyìí sanwó lẹ́yìn náà pẹ̀lú Glo Borrow Me Credit. Glo àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero hero hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. alábàárẹ̀ mi vida.